مغربها wọ́n ní hijira ò ní tán títí gbígba ìrònúkúwàdà ó fi pin bẹ́ẹ̀ ni gbígba ìrònúkúwàdà kò ní tán o títí di ọjọ́ ló wà nínú àwọn mùsùlùmí náà lónìí sì kébi tó ibi tó ti ṣèlú kò rọrùn kò rọgbọ fún yàn láti sin lọ́ọ̀ níbẹ̀ àwọn ọ̀tọ́ lọ́hùn wọn àfún láyè wọn àgbà láyè láti rí tọ́lọ́hùn ọba sí bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ nínú irú àwọn èèyàn báyìí ló ti padà fìbẹ́ lẹ̀ wọ́n lọ síbọ̀ mí tí ó ti rọ̀ wọ́n lọ́rùn láti sin lọ́ọ̀. nítorí pé téèyàn bá kọ̀ láti ṣe hijira tó wá fira rẹ̀ síbi tí yàwó ti rẹ̀ síbi tí ò ti tó fira rẹ̀ síbi tí òsì ní ilé tẹ̀sìn dájúdájú ó ti fira rẹ̀ ó sì kó bára rẹ̀ pẹ̀lú. إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها ó ń bẹ nínú àwọn èèyàn àwọn tó ti fún àmàlẹ́kà ọgbẹ̀mí wọn ní àsìkò táwọn jẹ́ni tó ti àbòsí fún orí ara rẹ̀ fẹ́mi ara rẹ̀ wọ́n ń fúnlẹ̀ mọ́ wọn fara ni wọ́n sọ òjò wọn rọ́ lọ́wọ́ bá sí níbi tí wọ́n wà kàkà kí wọ́n fi bẹ̀ sílẹ̀ lọ síbi tí wọ́n ti lè sin lọ́wọ́ bá wọ́n kọ̀ láti ṣe bẹ́ẹ̀ wọ́n fi ra wọn ti fà fẹ́ni tí ò ní jẹ́ kí wọ́n lè ti tọ́lọ̀ àmàlẹ́kà ọgbẹ̀mí wọn lásìkò tí wọ́n jẹ́ni tó ṣàbòsí fórí ara wọn. Táwọn wa bi wọ́n léèrè tó bá di lọ́la kìíyàmà. Bí màkùntùn níbo lẹ́yìn wà? Kí ló mú yín má ti kó padà lọ síbi tẹ́tí lé sílọ̀n? Tóbi jẹ́ pé ibi tí ò ti ní rọrùn fún yín láti sílọ̀n náà lẹ̀ forí pamọ́ sí. Tóbi di pé ikú abayín. Wọ́n ní kúnnà mustada'afina fil ard. Nítòfà ni kí wọ́n sọ wá lókè pẹ̀. Kí ló mú amọ̀ lè ti padà? قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها ملك وما دام لون في سبيل الله ما بعث كل من كذا هذا لكيله يا تو بروبا أنا أبو في سفاه إلي سورة الهجرة حق وباقية إلى يوم القيامة قلوني هجرة هجرة تستفوت تجوب إلى القيامة tó tilẹ̀ jẹ́ kí lónìí تنوعت الهجرة أنواع شتى هجرة تكتوريس رسلوني أو ينسى هجرة طلبا لحطام الدنيا إلى بلاد الكفار kúrò nílùú àwọn mùsùlùmí lọ sílùú àwọn kèfèrí nítorí pé wọ́n wà nǹkan ilé ayé wọ́n ń wówó èyí tí wọ́n kó wá sílùú wọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lọ wá lọ lọ́wọ́ adẹni tó ṣe pé ó kúrò nílùú àwọn mùsùlùmí lọ sílùú àwọn kèfèrí ó kúrò láàrin àwọn mùsùlùmí lọ máa gbé àárín àwọn kèfèrí ó kúrò níbi tó ti lè sí lọ́run lọ gbébi tí kò rọ láti sí àwọn náà máa eléyàn kì í ṣe hijira ó wà nínú hadith anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ana bari'un min kulli muslimin yuqimu bayna dhahraniyi al-kuffar yukattiru sawadahu ẹ sọ fún kó yé o tí mo mọ kámẹsẹ kúrò lọ́dọ̀ gbogbo ẹ gbogbo gbogbo mùsùlùmí tí ń kí àárín àwọn kèfèrí. nítorí kó ti sábà bí kí nọ́mbà wọn pọ̀ mùsùlùmí ti ń kẹrin àwọn kèfèrí kó ti sábà bí kí nọ́mbà wọn pọ̀ nínú pé gbogbo olùsẹ́yìn máa ń gbé láyé òun náà ti dára abẹ ìdá wọn pe lọ́mọ abẹ abẹni tí ń bẹ̀ by the time tí wọ́n máa ṣe census nínú àwọn ìlú tó ń gbé yìí gbogbo yìí ni wọ́n kà pọ̀ ìwọ ti ṣèrànlọ́wọ́. láti mú kí àwọn nígbà tó ń a bá ń sọ fún wa nípa rẹ̀ ní fi òun náà ni ó ní fi dhikrul hijratayn al-ula wat sọ nípa alákọ̀ọ́kọ́ wáyé. méjì ó ti الهجرة الأولى إلى الحبشة والهجرة الأخرى إليها هجرة لك قلت حبشة هجرة لك في حبشة هجرة لك تا ونعني الهجرة إلى المدينة النبوية هجرة لسي إلى مدينة النبي محمد صلى الله عليه وآله وسلم أما كفريت سبي كيس إسلام كما قلت ó ti bí kámá rẹ nìkan tí ó ṣe fúnlẹ̀ máa wọn mùsùlùmí wọ́n lè koko máa wọn wọ́n àjẹ́ kí wọ́n rẹ́sìn wọn ṣe wọ́n àti jẹ́ kẹ́ni tó bá ti gba ìsìláàmù gan kó rí lépè kọ́rọ́ náà gbà. ṣùgbọ́n abalọ́hu illa an yutimma nurahu walaw kariha al-mushrikun wọ́n náà bá wọ́n àfi kó pé ìmọ̀lẹ̀ rẹ̀ títí táwọn ọ̀sẹ̀ bọ̀ fẹ́ bẹ́ẹ̀. islam ń tàkà lọ́dà gẹ́gẹ́ bí iná tí ń fòrú jó ni inú òru yóò máa jó lọ ní tí ò ti tí ọ̀dà dúró bẹ́ẹ̀ ni títà ká ẹ̀sìn islam àbí wọ́n rí ẹni tó lágbára títí tó fi àtẹ́lẹwọ́ rẹ̀ tó fi bo oye orun rí bí. báwo lèèyàn bá ti sọ ikú ńlágbára tó tí ó wà lọ dúró níwájú alágbálúgbó omi òkun pé kò ní kọjá àbí báwo ni yàmùyàmù ti ṣe lè dá tírèènì lọ́nà tí ò ní kò ní lọ. ẹ̀sìn Islam yantashiru bi quwwatihi adh-dhatiyya agbára àtinúwá kan bẹ fẹsẹ̀ Islam tó ṣe pé ní Islam máa fi tàkà yálà àwa pèpè lọ sí díẹ̀ àbá pèpè lọ sí díẹ̀ ọlọ́run ọba yóò kí ẹ̀sìn rẹ̀ wallahu mutimmu nurihi walau kariha al-mushrikun. lórí de eléyìí báyìí ẹ̀sìn islam ń tàka ó lè jẹ́ àtòjíṣẹ́ táwọn kèfèrí ń fẹ́ àwọn ọ̀fẹ́ kọ́ tàka ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wasallam wọ́n ń pọ̀ sí eléyìí tó tako àfojúsùn àwọn kèfèrí bí báwọn ṣe ń fúnlẹ̀ mọ́ wọn tó yìí báyìí àwa lẹni tó gbádùn ẹlẹni tó ní làákàyè tó tún wá fẹ́ sẹ̀sìrò eléyìí ẹ̀sìn tá ń tà àti ẹni tí máa ń ṣe ọgbádùn ẹ̀sìn tá àfọ ẹni tí máa ń tẹ̀ lánàbí rẹ̀ nísìmi sẹ́nìkan wá fẹ́ wàhálà bì. ọmọlẹ́yìn ó dínkù pípọ̀ ni wọ́n ń pọ̀ Islam pípọ̀ làwọn ẹni tó ń fẹ́ wọ́n ń pọ̀ ìgbà yìí wọ́n kékeré kò sí tí wọ́n lè fi ṣe ọgbọ́n mọ́ lè tà lọ́gbọ́n Islam lọ wa sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni kò bẹ̀rẹ̀ lórí àwọn láti ìjọ tí ọlọ́run ọba ti ń fi ẹ̀sìn tó ti fi ẹ̀sìn òdodo ránṣẹ́ sáyé iná ni wàhálà eléyìí ti wà kò sí ní yé máa bẹ máa bá kíyàn nóòrò wà zolma lópin ìgbà tí ìmọ́lẹ̀ àtòkùnkùn bá ń bẹ nítorí wípé àwọn ẹni tí kò sí lójú ọ̀nà wọ̀nyí nì kí gbogbo ìgbà tí wọ́n bá rí i pé ẹni tí í sí ọ̀nà títẹ̀ka ló ń tẹ̀ka. gbòòrò ló ń gbòòrò gbogbo ọ̀nà tí wọ́n fi kọ dínà lílọ síwájú rẹ̀ ni wọ́n máa wà o. àwọn náà kọ́kọ́ máa ti lágídí pé àwọn náà lẹ́rìí àwọn náà máa ta bí ọbẹ̀ ọpẹ́ kí ni kìtàbù gbé kìtàbù wá àwọn náà èyí náà ti máa kò ní pẹ́ kò ní jìnnà tí àṣírí rẹ̀ ó fi tù tani èké mùnáfìkì aláìsí lójú ọ̀nà ẹni tó di òdodo mú torí ọkú ti màtẹ́lẹ̀ náà kò sí bí okùn èké ti tẹ̀lé yìí tó olódodo náà ní kálukú ọbẹ̀ ké dànù. bẹ́ẹ̀ni ọba ti pé máa mẹ́rin wá wọ́n mú ẹ̀rí wá débi kan tọrọ pàtàkọ̀ mẹ́rin ni tó wà lórí ìsìnà lẹ́nu. tó ti pé gbogbo ẹ̀rí kìíní kejì kẹta tó bá rí mú wá tába gbé e sórí òṣùwọ̀n á rí i pé kò sí ní ti ń fẹ́. lórí àná tó lọ wẹ́rìí wá tó lọ wẹ́rìí mi wá tó lọ wẹ́rìí mi wá

mélòó la fẹ́ gbà náà ẹ̀rí gánà rí tí ọba sú ọ wàá gba ẹ̀rí sílẹ̀ òfin mánì iná ọmọ wa bí òkè ápòlò ah, ti ń kó wa gánà rí ìtẹ́ẹ̀bù náà ti ń bẹ lọ́dọ̀ kálukú alukurani ti ń bẹ lọ́dọ̀ kálukú náà ni àti súnà ṣùgbọ́n gbà tó ti dín àwọn ọmọ nǹkan kan kó alukurani ju ká fi tàdúrà lọ àwọn ọmọ nǹkan kan kó atúnà anábì sallallahu alaihi wasallam ju kò sí bí okùn ọ̀lẹ́ ti ṣe lè yí tó ẹni tó lẹ nípa pé kò sí lórí òdodo. ẹni tó lẹ nípa pé orí àdáda lẹ̀ náà wà kò sí ẹ̀rí tó lè mú wa kò sí bó tó lè pọ̀ tó ó yọ la ṣé ẹ lẹ́rìí mi ìdílé yìí lọ kò burú wá mi wọ̀. ìgbẹ́ náà láti mú àkọsẹ́rì mẹ́wọ̀ kọsẹ́rì alábẹ́rẹ́ mi gbogbo ló wọn máa jó àlọ́ wọn máa jó. lẹ́yìn náà ni láyé ànábà Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n bá rẹ̀ nìkan sáà nàbì sallallahu alaihi wa sallam kọ́ wa gbọ́ kí ni sọ kọ́ wa gbọ́ kí ni wí. olùsí gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ tí ń sọ kó fi gbé ọlọ́pọlọ sá lọ kó sì kìlọ̀ fún bẹ́ẹ̀. ayé kí wọ́n á dìde náà wọ́n dókòdókò ìwòsí kọ̀ọ̀kan tán. nígbà tó tó ẹlòmínú tó dìde títí fún obìnrin nìkan tó ti kọ́kàn wọn balẹ̀ sí. nígbà tó nà bá wa lọ tó bá dé wọn bá ní à ẹ dàpọ̀ tó bá yẹ kí ká kéwì ní akéwì lèmi náà. nígbà tí kí ká mọ̀ ọ̀rọ̀ sọ ni sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ lò náà ṣùgbọ́n òun rò pé wì Muhammadu dé o Muhammadu ti dé wèrè sallallahu alaihi wa sallam ìdí sálá gbígbà pẹ̀lú. ná ọ̀rọ̀ gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ ìgbà kúrú lójú rọ ojú ọlọ́pàá ọjọ́ kò ní kádàkẹ́ kádàkẹ́ ọ̀run torí kí tẹ́lómi bá gbọ́ ó di mùsùlùmí àwọn òṣìṣẹ́ kí àwọn èèyàn di mùsùlùmí. wàhálà ń pọ̀ nígbà tí wọn ọ̀rẹ́ ni mú wọn ó bẹ̀rẹ̀ sí ní ní ànábì sallallahu alaihi wasallam lára náà wá ní wọn náà ṣe tóbi tó náà irú èèyàn wo ni wọn gbéra rẹ láàrin àwọn èèyàn rẹ tí wọn fi ń wo ike tí wọn máa ń pe àwọn èèyàn lọ síbi òdodo wọn níta pọ̀ àti ibi tí wọn máa ń sọ fún ọ pé ọlọ́run sọ àlọ́ ìsọ̀rọ̀ wà àríwá ìsẹ́lẹ̀ náà sọ níṣẹ́ ni wọ́n tẹ́ni kalẹ̀ fún ọ tọ́nà pàdé rẹ tẹ̀mítẹ̀yẹ ọmọ èèyàn kì í sọ ojú ọ̀nà yẹn ẹ̀yà fi káwọn èèyàn tako èèyàn kì í sọ ojú ọ̀nà yìí ẹ̀yà fi kí àwọn èèyàn kan sọ àwọn ọ̀dọ̀ dáa rẹ̀ onígbọ̀wọ̀ onígbọ̀wọ̀ kò sí tọ́da lọ́dọ̀ rẹ̀ gbogbo kan ní ojú àwọn ọ̀sìn òkú kan láti wọ́n wí wọn ń bu ọlọ́run subhanallah lọ́ọ́ ti tẹ̀bínú lọ́ọ́ ti tẹ̀bínú wọ́n ti ń tún jù bẹ́ẹ̀ lọ fáwọn anábì ọlọ́ wọ́n ti ń tún jù bẹ́ẹ̀ lọ fáwọn tàbí anábì Muhammad sallallahu alayhi wa sallam ní tasọ̀rọ̀ mi ná ẹ̀yìn náà náà sọ̀rọ̀ mi kún fún àtàsọ̀rọ̀ kí wọ́n ti wá sí ẹ̀yẹ lónìí ọjọ́ ń bọ̀ táwọn òfin sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ kí wọ́n máa yọ́la wọ́n máa wọ́nà láti dínà mọ́ wọn ò ní fẹ́ ìka ìpè tó ń fìyàn lọ síbi rẹ̀ orí jíjókòó wọ́n máa wá ọ̀nà ìka pé àwọn ti ẹ̀rí ọgbẹ́sẹ̀ àwọn ẹ̀rí ọ̀sẹ̀ lẹ́sẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n ti fà lórí wọ́n sọ̀rọ̀ wọ́n àwọn àríwá àdìsẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fara ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fìtínà fún wọ́n ṣe fìtínà fáwọn sàbí rẹ̀ náà eléyìí ló ń sọ nàbí sọ̀rọ̀ bá àríwá àdìsẹ́lẹ̀ wọ́n gbà fáwọn àtàbí rẹ̀ pé wọ́n ṣe hijira wọ́n ṣe hijira kúrò ní mẹ́kà lọ sí habẹ́ṣà habẹ́ṣà dà ló jẹ́ ethiopia àti eritrea lónìí ló ń pè ní habẹ́ṣà tẹ́lẹ̀ kí ló dé sọ̀rọ̀ sọ̀rọ̀ bá àríwá àdìsẹ́lẹ̀ wọ́n fi ní kí wọ́n lọ sí habẹ́ṣà ibi tí ìṣèlú ibi tó ṣe é kéèké ṣe mùsùlùmí àwọn ẹni tó wà bẹ́ẹ̀. sábà fi tó fà ó ní wípé ẹni tí ń wá ìsinmi tó sì fẹ́ sá fún àrùn ibi tó dájú pé yóò ti ní kọ̀kànbalẹ̀ ibẹ̀ lọ́yẹ̀ kọ́ náà. kò yẹ kí ẹ̀yàmẹ̀yà kó bò lójú débi wípé yóò wá tún lọ síbi tí wàhálà òtún ti pélékè sí. kò sì yẹ kí n tí à ń jẹ kó ti tẹ̀yà sí àbí kó ti tìlú sí kó fi má sàlọ síbi tó yẹ. sábàbí mi ẹ̀mí fi al-Islamu dínun alami ìsìláàmù yìí ẹ̀sìn gbogbo àgbáńlá yìí ni o. ẹ lọ sí habasha káwọn náà tara rẹ̀ mọ̀ pé kankan jẹ́ islam báyìí àwọn tàbí lọ sí habasha. النبي صلى الله عليه وسلم قال إن بها ملكا لا يظلم الناس عنده sábàbí ńlá nù sábàtì àníkẹ́ máa lọ ní pé ọba kan bẹ́ẹ̀ tí ń so lórí wọn ẹnìkan ò lè rí èèyàn tàbí títí lọ́dọ̀ rẹ̀ ó dúró dọ́gba òun gan èyí sàbòsí ipò kí ọgbà bòsí láyé ibẹ̀ ní kẹ́ máa lọ. ṣe máa wá sílùú nígbà tó bá ti pé olórí ìlú bá dúró déédéé nígbà tí olórí ìlú tó bá jẹ́ ẹni tó dúró dọ́gba nítorí pé anáṣọ àlẹ́dí ni mo lùkì ẹ̀sìn táwọn ọba máa ń ṣe làwọn èèyàn máa ṣe o ìgbà tí ọba bá ti dúró déédéé tí èsì alábòsí tọ́ba bá ti dúró déédéé tí èsì ẹni tó ṣe wípé kò ní balance ẹ̀rí pé gbogbo aráàlú náà ẹni tó pọ̀ jù nínú wa ìdí ọba làwọn náà máa jù tó ní gbàgbọ́ sí láyè tó ní jẹ́ni tó ṣe wípé yọ́ọ́ máa mú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ má ti wọn nígbà tí wọ́n ti mọ ìkẹ́kọ̀ọ́ ní tí ó bá wọn ṣe. orí ọ̀nà wa wọ̀ lúwa ẹ̀tọ́ síbi tá a bá ti mọ̀ wọn lálábòsí bá ti mọ̀ wọn ní olùgbẹ̀kúnjẹ fún àwọn bá ti fún wọn lówó ẹni tó mówó wá náà lọ́jà rí ọba àwọn kòtòkòtò sí gbogbo èèyàn pé ẹjọ́ tó rò kalẹ̀ yìí kò sí bẹ́ẹ̀ ṣe lè ronú rẹ̀ tí ó jàre ọlọ náà lọ jàre lóró sí fún ọmọlúwàbí rẹ̀ sí lẹ́yìn eléyìí kìí ṣe wà tọ́da eléyìí máa bá mi jẹ kéde kí lòó ní lọ́síwájú. ó máa ń kọjú náà káwọn èèyàn kú orí wọbẹ̀ gbogbo òlu kó máa ti fẹ́ ní láyé jáde ń fẹ́ kú orí kó ti ọ̀dọ̀ àwọn èèyàn tí ṣèkí wọn sọ pé káwá ló dúró dọ́gba àdúgbò lórí ó dúró dọ́gba àdúgbò lórí ó dúró dọ́gba náà nítorí pé tí orí bá dáa ọ̀dájú pẹ̀sẹ̀ náà ń sùn wá àwọn tí orí bá bu ọ̀dájú pẹ̀sẹ̀ náà bu torí di eléyìí báyìí láàyò sọ̀hún náà sàfọ̀ wọ̀ lẹ́sọ̀rọ̀ àtẹlẹ́hùn wàlẹ́sọ̀rọ̀ àtẹ̀yìnàjò hàlùhùn sáàlù. wọ́n náà wọ́n á ségesège kò lópin ìgbà tí wọ́n bá ti lólórí. bẹ́ẹ̀ ni olórí olùdánìkan kó àwọn èèyàn ṣe kó fún ìgbà tó bá ti pa láì nínú gbogbo òkúta bá wà ìlọsíwájú ọbẹ̀. orílẹ̀-èdè gẹ́gẹ́ bí nàìjíríà oríṣiríṣi èèyàn lágbàlá ayé ló wù láti kó àrísìkí wá sí nàìjíríà bí dálé tẹ́lẹ̀ ìwọ́n nípa consumption ah, ọjà tó tóbi jù ní ní gbogbo áfíríkà wọ́n alágbàlá yín ipò tó wà kì í ṣe kékeré torí pé ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń pè ń jàmá láti mọ̀ yín pé kájẹ kájẹ kájẹ kájẹ ó jẹ́ ilé iṣẹ́ pọ́pọ́ọ̀pù ni wọ́n wá dálẹ̀ ẹ̀wọ̀n èèyàn tí ọ̀nà jẹ pọ́pọ́ọ̀pù lójúmọ́ náà làwọn ọmọ Ghana ti wọlé tiwa lá ọlọ́run ọmọ yòówó tó ń kó lọ lójoojúmọ́ bíi yẹ́sì wà lu ìran wà lu ìran wà lu ìran wà lu mi. ó fi débi wípé tí ọmọ nàìjíríà bá dín pọ̀pọ̀ tí ọmọ ghana náà dín pọ̀pọ̀ títa lẹ́fẹ̀ẹ́ rà. ó yẹ làwọn yẹn kú pọ̀pọ̀ láyé tuntun kí wọ́n fẹ́ kú wọ ibi báyìí. ṣùgbọ́n tí wọ́n wò ó wọ́n ní four one nine four two nàìjíríà. àwọn ẹni tó fẹ́ lówó tí ọ̀fẹ́ ti tẹ wọ́n pọ̀ jù bí wọ́n sì yẹ̀yẹ̀ jẹ sọ́jà ń béèyàn àní rẹ ni dúró tìyàn ọlọ́pàá ò ní dúró tìyàn ilé ẹjọ́ ò ní dúró tìyàn bẹ́ẹ̀ bá tún lọ bá àwọn ẹni tó wà ń kó ní àwọn gọ́fúnọ̀ ní àwọn pírẹ́sídẹ̀ǹt ẹnìkan ò ní kó rí yàn bẹ́ẹ̀ kùn sórí ọ̀wà bẹ̀ ìní wọ́n bẹ̀ ẹ máa bọ́ ọmúra yín nù torí ẹ̀ gbólórí orílẹ̀-èdè bá dúró dọ́gba ó súnmọ́ ibi gbogbo àwọn ìtújẹ́ lábẹ́ rẹ̀ káwọn náà dúró dọ́gba torí àwọn ní a máa lọ sí habasha ẹ̀yìn nàbí amẹ́ríkán láàyò lọ́mú náà tó àyíndá torí pé ọba kan pẹ́ẹ́pẹ́ẹ́ torí pé wọ́n kì í sábò sí fún yàrá lọ́dọ̀ rẹ̀ irú ọba wo ni wọ́n jẹ́ o irú gómìnà wo ni wọ́n irú pírẹsidẹ́ǹtì wo ni wọ́n tí wọ́n náà ń rí yàn sábò sí sí lọ́dọ̀ tiẹ̀ sẹ́ni tí wọ́n sábò sí bá ti ronú pé ah bọ́ bàbá gbọ́ mo gbé débẹ̀ tí gómìnà bá gbọ́ tọ́ òun jí oníṣu dàtú wá pé president ẹ̀wù táwọn yẹn bá ti mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn sà fún bàjẹ́ iná wọn ti sọ pé man amina al-iqaba ẹ̀dá ẹlẹ́dẹ̀ gbogbo ẹni tọ́kàn rẹ̀ bá ti balẹ̀ sí fún wọn níbi ìyàjẹun ẹ̀ gbé wà fún yọmọ o ẹ̀jọ̀ bẹ̀rẹ̀ sí ní kíka ṣọ́ kòtò yóò kòtò kó dé sínú ẹnì kò ní sọ̀rọ̀ òun ti bẹ́ẹ̀ ń lọ rọ mú lọ́tù ẹgbẹ́ sí yẹn láàbá òkúta lómi náà bá ti fẹ́ ti bẹ́ẹ̀ yọ sọ̀ra ìlágbájá tó ti bẹ́ẹ̀ lánàá ó jẹ ìyá tòtòrò àwọn sọ pé ẹni tọ́ka rẹ̀ bá ti balẹ̀ kókò tí wàá wí gbogbo wa bú ní ọmọ o ẹ̀yin náà ti sọ pé ìlú tí ọba sófin kọ́ ọ̀fẹ́ bẹ̀ fún wa. wani inna biha malika la yuzlamu an-nasu ọba kan bẹ́ẹ̀ o tí wọ́n kì dàbò sí fún yàn lọ́dọ̀ rẹ̀ kò ní ìdíkó kẹ́ lọ́mọ yòògùn mọ́lẹ̀ lu yín kẹ́ máa rí màálù mọ́lẹ̀ láàyè kò ní ìdí ẹ̀dígbẹ́ kékeré kẹ̀dẹ̀ láàyè kò ní máa yín jẹ fún kó orí bá nígbà tí ẹ bá tí ẹ gbogbo ògùn ògùn jẹ bá tiẹ̀ yọ padà já sóko náà ṣùgbọ́n tí wàá yí bá dá tẹ̀sẹ̀ni tó dúró dọ́gba subhanallah wàláì orí ọmọ wọlé gbọ̀dọ̀ tí ọmọ ọmọ wọlé gbòsì tí ọmọ wọlé gbáwájú tí ọmọ wọlé gbẹ̀yìn gbogbo orí tó bá ti wọlé kò ní tẹ̀já lè má nítorí pé kí ni ẹ̀dúró dọ́gba ìtàlábòsì wọn náà wọ́wọ́ àlejò lọ́wọ́ orílẹ̀-èdè yìí nígbà tó wọ orílẹ̀-èdè yìí káwá gbàgbé àpamọ́wọ́ rẹ̀ sínú mọ́sálásí nígbà tó wá kírun. àpamọ́wọ́ yìí báyìí hundred thousand dollars ní bẹ́ẹ̀nù ẹ̀. wọ́n gẹ́gẹ́ bí ẹrú ọlọ́run ti báyọ̀ ọlọ́run ti ń bẹ̀rù láti tàbò sí ẹrú ọlọ́run tó sì mọ̀ pé kò sí àti gbé àti pamọ́ lọ́wọ́ tó sì mọ̀ pé bójú èèyàn tóun níbikíbi tóun bá wà tọ́lọ́run ọba tóun àwọn ará àndù àpamọ́wọ́ yẹn àwọn afi ń wẹ́lọ̀ títí o fi rí ara Cambodia tó ní àpamọ́wọ́ yẹn o fi rí ara Egypt tó ní àpamọ́wọ́ yẹn o fi rí ara Saudiya tó ní àpamọ́wọ́ yẹn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tó wá kírun mọ́sálásí ẹ wá gbé fún un ó wá rí pé sùhánù lọ bẹ́ẹ̀ tiẹ̀ mú nǹkan kan nínú rẹ̀ tó dá padà sáyé rẹ̀. bọ̀sibọ́sí bẹ́ẹ̀ tiẹ̀ mú kankan nù rẹ̀ ti pamọ́ ó ti ṣe wà gángangangan náà lọ wa ẹ mú tákàdé owó kàkẹ́ ti síwájú mi ẹ dàpọ̀ orí wọ̀lú àbí ọ̀wọ̀lú ọ̀wọ̀lú ọlọ́lọ́ mọ iye yẹn tó ti sábà orílẹ̀-èdè orílẹ̀-èdè nàìjíríà ó òdodo ti ń gbogbo sísọ ilé fẹ́ dálẹ̀ tẹ́lẹ̀ lẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ tán ẹ̀rú kò bá jẹ́ pé tó ẹni tó pè kí kọ́ wá ọ̀pàdé ní airport wọ́n negotiate òǹkówó dàálẹ̀ wọ́n ní kọ́ lọ́ padà wá lẹ́yìn oṣù méjì yọba kó àwọn ti àwọn ti clear gbogbo lẹ̀ àti wọ́n clear gbogbo owó ni wọ́n sọ fún un nígbà tí wọ́n padà dé lọ́wọ́ bá pé láṣẹ kọ́dọ̀ ọkùnrin gan kò ní mọ́ tọ́lá bẹ̀rẹ̀ sí ní lọ́sọ̀tún lọ sí ìbòrí sí ìtẹ̀kí ní kẹsì àwọn tó gbowó ọwọ́ rẹ̀ tó pè á wà ẹ̀ka ọ̀gá ni àbó kúrú ṣé ojú rẹ̀ fẹ̀ ni àbó ó ti rin tó lè yàwòrán rẹ̀ ọba sọ di bèbí tọ́lá ní pé tipátipá yóò sì lè padà sílùú rẹ̀ pẹ̀lú owó tó ti gbà lọ́wọ́ rẹ̀ fún wa ẹ̀dá kò sí ọ̀pọ̀ rere ń forí léde mọ́ òní fọ́ ma lóko orílẹ̀-èdè ìdìgbàjẹ́ pọ̀ ìgbàjẹ́ gbogbo èèyàn tí máa ti rí wọn lókèèrè nàìjíríà kálukú ti mójútó ẹrù ẹ̀ pẹ̀lú tí ń bá kálukú àwọn ọ̀daràn ní o ọlọ́dà pọ̀ àtún oko orílẹ̀-èdè yìí ọlọ́run kí nǹkan burúkú kí ń rìn pẹ̀lú orúkọ orílẹ̀-èdè yìí tí ń bàjẹ́ ọlọ́run bàdá kò yá ya orílẹ̀-èdè dáadáa ni ó jẹ́ ọmọ àgbẹ̀ pẹ̀lú orúkọ orílẹ̀-èdè yìí fún wa ti ní kọ̀kọ̀ fún wa ti àwọn olórí wa láwọn ẹni eré àwọn tó dùn yọ àbòsí nínú gbèsè ayé wa wọ́n yọ wa. sallallahu wọ́n kó Habasha. Àwọn èèyàn méjìlá nínú àwọn sallallahu wọ́n kúrò ní Mẹ́kà wọ́n Habasha. Ẹni méjìlá yìí wọ́n jẹ́ ọkùnrin mẹ́wàá. Wọ́n àwọn tí wọ́n kọ́ sí hijira wọn jẹ́ ọkùnrin méjìlá àti obìnrin mẹ́rin wọ́n jẹ́ èèyàn mélòó èèyàn mẹ́rìndínlógún àwọn ni wọ́n kọ́ sí hijira. ilé ìtumọ̀ sí pé ànìsáwò ṣàkọ́ ẹ̀kọ́ rẹ̀ jà àwọn obìnrin tẹ́ ẹni yẹn ọmọ ìyá ni wọ́n jẹ́ fáwọn ọkùnrin. tí wọ́n bá ní ẹsìn nǹkan báyìí nínú ẹ̀sìn ọgbọ́kùnrin wí ó sì bá obìnrin wí.

bẹ́ẹ̀ ni torí pé alọ́sùlù adamu sọ̀kúrẹ́ èyí tó tí òfin ni pé kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú àwọn àdájọ́. Ànábì sallallahu alaihi wasallam náà ṣàlàyé pé alayhinna jihadun la qitala fihi. gbogbo nǹkan wà ó tó jọ̀ràn lórí àwọn obìnrin àmọ́ tí ò sí dànù tí ò ní dànù. al-hajju wal-umra hajj àti umra ni jihadi jọ yàtọ̀ sílẹ̀ yìí á ṣe hijira ọkùnrin ó ṣe hijira obìnrin ó ṣe hijira. tọ́ nínú àwọn tó ṣe hijira àkọ́kọ́ yìí oní Uthman ibn Affan radiyallahu anhu. ó tiẹ̀ lákòókò ẹni tó kọ́kọ́ jáde nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó hijira. ìyàwó rẹ̀ Ruqayyah ọmọ ní ẹ̀gbẹ́ ọba tí wọ́n ní kì í kalábòsí yìí ẹni rí ibẹ̀ ni wọ́n wà wọ́n ń sẹ́sì wọn sẹ́nìkan ò sì yọ wọ́n lẹ́nu títí wọ́n fi wá gbúrò pé kùrẹ́sì mà ti gba Islam kùrẹ́sì ti gba Islam gbígbọ́ tí wọ́n gbọ́ gbígbà àwọn kùrẹ́sì ti gba Islam inú wọn dùn lẹ́yìn mọ̀ ní pé irọ́ ni ìròyìn yẹn yìí sòdodo wọ́n padà sí mẹ́kà ìdí ni wípé ẹ̀sìn islam ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni táwọn ànítòsí ànábì sallallahu alaihi wa sallam lọ́jà fún ikálẹ̀ bá láǹfààní àti máa gbọ́ àwọn iṣẹ́ tuntun iṣẹ́ tuntun tó náà máa fi ránṣẹ́ bọ́lá kó ti pé ayé tí fóònù wà ní kó jókòó níwájú ànábì sallallahu alaihi wa sallam kọ́ ọ máa gbọ́ kọ́ wà nínú ànábì sallallahu alaihi wa sallam wà kó kọ́ wà nítòsí rẹ̀ tó yẹ ti tí lọ béèrè lọ́dọ̀ rẹ̀ nítorò fún ọ tí ọ̀sán ju ẹ̀lú ẹ̀lú lọ. wọn máa sọ fún ọ pé nǹkan báyìí lọ́mọ tó ṣẹlẹ̀ lónìí kọjá pé sábìsì ọ̀dá wọn sọ pé nǹkan báyìí lọ ṣẹlẹ̀ lónìí kọjá pé ọ̀tọ̀ ni tí wọ́n wí ọ̀tọ̀ ni tí wọ́n gbọ́ orí ni wọ́n ní wọ́n gé orí ni wọ́n gbọ́ fún wọn gé. ìgbà tẹ́gùn máa fẹ́ òun rẹ orí ni wọ́n sọ ọgbọ́n orí lọ́pàá tó fi jẹ́ pé wọ́n á yí káwọn súnmọ́ bí sáré sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́nà wà lọ́jà tó ti gbóhùn ògún wọn lẹ́nu bíbá yìí sani tó ní wọn lára ń bì ṣùgbọ́n gbà tó ti gbọ́ pé àwọn kèfèrí kùrẹ́yìn wọ́n ti gba Islam padà sí Mẹ́kà nítorí pé kí ló lé wọn kó Mẹ́kà tẹ́lẹ̀ náà nítorí pé àwọn ará Mẹ́kà wọn kọ Islam tó ti ṣe kẹ́ni tí ń ti orí kè. sábàbí mi ò ní pé á àjò lè dàbí ilé o. abájá ọba rẹ̀ di dáàbò sí sí yẹn. ṣé habasha wa dàbí maka na a maka tó ṣe ń inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubaraka Bakka mubarak lọ́n ti ṣe kya kya torí ẹ̀ kya kya la budda min Sana'a wọlé qala safar sẹ́kọ̀ ìyọ́n padà padà alẹ́ náà ni. èèyàn bá pẹ́ ju bẹ́ẹ̀ lọ lájò tó wù wọn láti padà sílùú wọn bẹ́ẹ̀ ni. tó ilé ìgbésẹ̀ yàmẹ̀yà ló bì tí wọ́n ti ké mẹ́ta ọ̀ ṣùgbọ́n àná wa ìlú ńlá tó ju gbogbo òlu lọ ìyá fún gbogbo òlu ilé ayé yòókù. lọ́pàá ni wọ́n ti fàbọ̀ sí mẹ́ta. tó nígbà tí wọ́n ti mẹ́ta wọ́n hàn sí wọn pé rọ́ọ̀nì ìròyìn yìí. ìgbà àwọn padà ní mẹ́kà ọ̀rọ̀ tó burú ju tàtẹ̀ wá lọ. ọ̀kẹ́ ẹ̀yin lẹ sá lọ habẹ́sà ẹgbà. àwọn tó tún tú padà wọ́n tú padà. wọ́n tó ti kọ́ ọ kékeré tẹ̀wọ̀n. ṣé gbogbo ẹni tó tún fẹ́ padà tí wọ́n bá mú wàhálà ni. apá kan nínú wọn wọ mẹ́kà. a ah, ìnira tí wọ́n bá pàdé lọ́dọ̀ kúrẹ́ ọkọ̀ dá sí sọ. nínú àwọn tó wọlé títí kí wọ́n fi sínú àwọn Abdullahi ibn Mas'ud radiyallahu anhu. bàbára ni wọ́n gá àbí gbà báyìí. lẹ́yìn rẹ̀ gbà fún ọkùnrin lọ sí ọ̀rọ̀ Islam. sori tó eléyìí àlàyé ń bọ̀ lórí ìtọ́sẹ̀lẹ̀ mẹ́yẹn. wọ́n fi eléyìí ní qissatu al o qissatu al-gharanit. torí ìyàpọ̀ ẹ̀dù tí ń bẹ láàrin àwọn olùmọ̀ọ́pọ̀ lórí pé sọ́sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ sọ́sẹ̀lẹ̀ àbí sɛlɛ lédè kúkúrú wọn lẹ́nu sallallahu alaihi wasallam wọn wọnú mọ́sálásí Káàbà. nígbà táwọn kẹfẹ́ yìí wà nù rẹ̀. wọ́n tọrọ àbí wọ́n gbọ́ dáná bisọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ nkí àkùrọ̀ á. tọ́ ibi dáná bisọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ wa gba orí ahọ́n ànábi sọ̀rọ̀ lọ́wọ́ kí n ọgbà orí ahọ́n ànábì sọ̀rọ̀ bá àṣẹlẹ̀ wíńtánà bí òwú. kí ni tí ẹ̀sìtánì gba orí ahọ́n ànábì òwú ànábì òwú. تلك الغرانيق العلا وإن شفاعتهن لترتجع nígbà nàbì sọlọ àti náà sọ̀rọ̀ àwọn òkà wọn wà lọ àwọn òsàlánù tó ti yẹ kéèyàn tọrọ ọpẹ́ wọn gbígbọ́ gbogbo àwọn kèfèrí gbọ́ Suratul Najm ìlànà Nabi sallallahu alaihi nke ké ẹ̀sìn máa pé nípa rẹ̀ Suratul Najm sájìdá wà ń bẹ̀. Nabi sallallahu alaihi wasallam wá kéde bí sájìdá. ti gbọ́ gbígba orí gbogbo ẹni tí wà nínú mọ́sálásí káàbà àti kékeré àti gbogbo wọn káforí kalẹ̀ ni. òbínú ẹ̀yìn tí wàá tán kánú pé gbogbo kò bá rògbò rẹ̀ yìí wọ́n ti gba ìlà. tọ́ ṣùgbọ́n ìyapa wà láàrin àwọn olùmọ̀ tó tẹ̀lé àbí ọ̀tẹ̀lẹ̀ bẹ́ẹ̀. wọ́n tó lọ tẹ̀lé wọn lẹ́rìí. àwọn tó sùn ní kò tẹ̀lé àwọn náà lẹ́rìí. tó àlàyé lẹ́yìn ẹ̀ ó ń bọ̀ kó ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ nítorí pé àwọn tó lọ ṣẹlẹ̀ wọ́n ní báyà tó náà bá ti sọ yìí pé alqa shaytanu fi umniyatihi ike ọlọ́run ọkọ ọ̀ràn ànẹ́bì kan yóò wá kí àyà tó náà bá fi máa fáwọn èèyàn illa idha tamanna alùpàá ṣèkọ́ ọ̀nà fi òmìnirẹ́tẹ̀ tó bá kí n tọ́lọ̀ bá sọ kalẹ̀ fún àbí ká ṣe dání ọwọ́ ọ̀nà láti sọ̀rọ̀ díẹ̀ láàrin tí ọlọ́run sọ kalẹ̀ fún yàn láti fi wá àwọn yẹn lójú. àwọn tọ́lọ̀ ṣẹlẹ̀ wọ́n ní tùmọ̀ àyà yìí nù ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àwọn tọ́lọ̀ wọ́n ní rárá tá a bá lọ ṣẹlẹ̀ àjẹ́ ike rìsímà ìtọ́ta lọ́nà sùpàmì sọ̀rọ̀lá àdìsẹ́lẹ̀ nípa tẹ́tọ́nà fi hàn ike kò lè yí padà ẹ̀jẹ̀ pé kò rí bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ fún àwọn ayé àlùkùránì mí wà láti di ti sọ̀rọ̀ tiẹ̀ sínú ẹ̀. tẹ́lẹ̀ yìí ló fi ìyàpọ̀ ẹnu láàrin àwọn ọ̀rọ̀ rẹ̀ bọ̀. ẹ̀jẹ̀ pé ìdáhùn tó wà mọ́ta àtọ́wà ní lásìkò yìí o ọkùnrin mẹ́tàlélọ́gọ́rin ìlọ́wọ́ àti hijra eighty three. wọ́n fẹ́ ní Ammar ibn Yasir ń bẹ láàrin wọn ṣùgbọ́n Ibn Qayyim ní ìyapa iyèméjì wà nù pé tó wà láàrin wọn àti oṣù láàrin nínú àdúrà yìí. àwọn obìnrin tó ti lọ àwọn jẹ́ méjìdínlógún wọ́n gbé ọ̀dọ́ nàìjáṣí ní gbígbé tó dáa ìwọ́n wà táwọn french wọ́n tún gbọ́ pé iye nọ́mbà yìí ló tún lọ ah, ọkọ̀ kéde tí ní kété gbọ́dọ̀ ti pọ̀ náà àtẹ̀léra wọn bá ọkọ̀ kéde tí kálukọ́ ọmọ yọ jáde ń kátà pàdé ju báyìí kátà pàdé ju báyìí bẹ́ẹ̀ làwọn kẹfẹ́ yóò ti wọn jáde. àtàwọn kẹfẹ́ yìí wá gbọ́ pé ah iye nọ́mbà yìí ló mà ti jáde ló ti lọ sí abẹ́ṣà. wọn á Amr ibn àti Abdullah ibn Abi Rabi'a wọn náà wọn ti sàtìwájú ikọ̀ kan tí wọn fẹ́ kọ́ lọ yí ọkàn ti padà sáwọn èèyàn wọn ara wọn láti lọ ṣe sábàbí tí Nàjàsí òfin lé wọn dànù lé wọn lù àwọn ni wọn yà láì bí ọba jẹ wọn bàbá wa gọ wọn ní wa ń ṣe kókò gbogbo ọlọ́run dáńsìn wọn ní ọ̀dá tòdínú àwọn ìwà àwọn olólè wọn kọ́ náà wàá bá àwọn èèyàn tiẹ̀ náà jẹ lẹ́yìn òkú lé wọn lè jẹ́ kókó sẹ́tún ara wọn wá sí ẹ̀sìn ọ̀gá àmúrò ibn al-As radiyallahu anhu ọ̀pọ̀lá ti mùsùlùmí wọn ní bẹ nínú àwọn ẹni tó nílò aká ìtúntì gbọ́n jù ní àwọn ọkùnrin láyé lọ ọgbọ́n ìfọ́. nínú nǹkan tí àwọn olùmọ̀sọ kó ṣẹlẹ̀ mẹ́yẹn gẹ́gẹ́ bí alhaitani láti ṣe fi jáde nínú síra àwọn amẹ́jùmọ̀ òṣèlú wọ́n ní ìmáàmù Tabarani wọ́n fi jáde nínú síra àwọn. Ibi ń gbà àwọn èèyàn yìí tí wọ́n tí wọ́n yọ sí Nàìjíríà ṣe. Àwọn ará Mẹ́kà ṣe Amr ibn al Abdullah ibn Abi Rabi'a tí wọ́n síwájú wọn wá. tí wọ́n ti wọ ọ̀dọ́ Nàìjíríà wọ́n tẹríba fún un. wọ́n tẹ̀ fún un. bí kápẹ́ kúnlẹ̀ wọ́n dọ̀bálẹ̀ ẹ̀yọ̀ òde òní fáwọn tí máa kúnlẹ̀ sí máa dọ̀bálẹ̀ yẹn. lọ ìmọ̀ yìí lọ́dọ̀ àwọn aláṣà tí ìyọ̀nba ti pọ́n àtàlé òfin tó lè máa gbé bọ̀ wọ́n kà kù ọkàn sọ̀rọ̀ tó tún kalẹ̀ oṣù gbogbo ẹ̀ kalẹ̀ àfẹ́ ah, gbọ́ àfẹ́ gbọ́. kí ló dé tí wọ́n ti máa kíyàn ní wọ́n wa ọkọ̀ ẹ̀kọ́ ọkọ̀ jáde nù gbogbo tó bá dúró àfẹ́ gbọ́. àtẹ̀tẹ̀sí wọ́n wọ́n sàlàyé wọ́n ní ibi tí wọ́n máa ń gbà wọlé tọ ànàjáṣe àwọn abáṣà yẹn wọ́n ti ṣe ọ̀nà yẹn dìbò. láàrú ògiri wọn ò sílẹ̀kùn àti sílẹ̀kùn máa tó bá ga ẹ wọlé ní nínàró òsì ní hàn àyè ó hàn pé ẹ̀yin ò kúnlẹ̀ o yọ hàn pé o á ní àwọn ará Habasha ṣe ní pé ṣe ipò kúrú tó ti kú ọba wọlé bọ́ọ̀ fẹ́ bọ̀ ọ̀kẹ́ wọlé náà hmm. ó ti tẹ́ fún bàbá mi. ẹbí ìkúnlẹ̀ mi ti kẹ́ wọ́n ní tó ń tẹ̀wọ́n ètò ìṣe náà là ń fẹ́. tó wọ́n ní ìgbà tí àwọn ará mẹ́kà yìí wọ́n ba àwọn mùsùlùmí jẹ́. wọ́n sì tún fi kún yín pé ṣe ráwọn èèyàn o bíbu ni wọ́n máa bú ànábì Ìsá gan àti ìyá rẹ̀ bíbu ni wọ́n máa bú wọn. oríṣi lẹ́yìn àbíkẹ́ wà kankan ti sọ̀rọ̀ wọn ẹ̀mẹ́tì wọn bá àwọn aráàlú jẹ́ fún yín o ẹ̀mẹ́tì wọn bá àwọn aráàlú jẹ́ fún yín o. tọ́ wọ́n àtẹnu jẹ́sìn mọ̀sálà ìdá ni wọ́n ẹni ibú sì ni wọ́n ẹ̀ka kí èsì wọn tó bá wọlé ẹ bá wọlé kẹ́ ẹ̀ wọ́n fún ṣèkí wọ́n ti wà ń bì wọ́n ti wà mí ti pẹ́ tí ọdún òfúra nígbà èèyàn yìí kúnlẹ̀ àwọn èèyàn yìí tẹ̀ bí gbogbo èèyàn ti ti máa tẹ̀ ẹ ti máa pé àwọn èèyàn kú wọn náà ní ẹni rí sẹ́ni rí wọn á ní ẹtí èsì wọn bá ti wọlé á ọba aránṣẹ́ sí wọn. Jàkọ́rù ibùdó àbí òun náà bẹ́ẹ̀ nu wọn. làwọn dé lórí pé garan tó wọn dúró yóò ti tàfojúdi ẹrù ọlọ́run ti gbó wájú èèyàn nígbà tí èsì sọ náà ọ̀nà jáṣu ọkàn rẹ̀ wù òrùrí òrùrí tẹ́lẹ̀ o aláwọ̀ ẹni ibú ní jẹ́ kí ọkàn ẹni rí ọgbà jẹ́sẹ́ ni rí. ẹ̀sìn rántí. النبي صلى الله عليه وسلم إن بها ملكا لا يظلم الناس عنده ọba kan bẹ́ẹ̀ fún yín sábòsí fún yàrá lọ́dọ̀ rẹ̀ tọ́ ní ìsinyìí kí ló wàá ṣẹlẹ̀ wọ́n fẹ́ mú sábòsí tọ́ ọkọ̀ bá wù ó pè é wọ́n ní bẹ́ẹ̀ lẹ́rí ẹ̀ tí wọ́n fi hàn kú bẹ́ẹ̀ lẹ́rí kò dúró. ẹ̀jẹ̀ aṣọ àgbọ̀ngàn kí ló dé sí ẹ̀yìn o ẹ̀fọ́ àwọn èèyàn ṣe ń tẹ̀ ẹ̀ máa wọlé wá sọ́dọ̀ wá bí. bẹ́ẹ̀ ni kẹ́mi ológun náà náà ti fi máa ṣe nù tẹ́lẹ̀. báwọn èèyàn wa yìí náà ti ṣe bẹ́ẹ̀ làánà náà ti tẹ̀lẹ̀. ọ̀rọ̀ tó rán nàbì Muhammad sọ̀rọ̀ àríwá àríṣẹ́ lọ́nà sí wa. olówó akọ wa ti bá kú lóko ẹrú. Gbogbo ẹrú títẹ̀sẹ̀ sí èèyàn arú wa. lọ sí ọgbà títẹ̀sí kí ọlọ́run ọba wa. ọwọ́ àfihàn wa ó fi kọ́ wa àmà tẹ̀ àmà gbára dálẹ̀ ọ̀tọ́ àti fẹ́nìkan ọba tó dá gbogbo wa. ọba gbọ́ ọkọ mẹ́rin. wọ́n lè sọ nípa àríkà àti ìyá rẹ̀ lẹ́yìn tó sẹ́ra. ẹ̀ka ẹ̀lẹ́bìrì tó ṣe pé ọlọ́wọ́n bá dá pẹ̀lú gbólóǹdì bí pé kí nǹkan jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀mí kan nínú àwọn ẹ̀mí tó lọ́wọ́ bá dá ìlànà ànábìrì ìta ṣe. bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ ó bí láì lọ́kọ ọlọ́wọ́n bá fi sàmì ńlá ìyá rẹ̀ èsì sálágbèrè kì í ṣe ìyàwó kì í ṣe pàǹtágà mọlẹbi wa mọ gbogbo tẹ nsọ yẹn dà ara nsá nàbì sí kàpìlà nàbì wa mú wa nánu bàbá. yàrá ẹni wọn sọ ẹ̀yìn kí lẹni wọn sọ. lọ́wọ́ ti pé ìtìjú ni wọ́n gbé ká wọ́n gbé padà ẹ̀yìn àti mọ̀ pé tí ọba ti tó tí ọba tó sọ lẹ́nu ìyá kílò lónìí ẹtí ètí kílò sẹ́lẹ̀ náà ni ẹ ẹ mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́ pé kí ni mẹ́mẹ́mẹ́mẹ́ ọdẹ ti ẹnu ẹ lọ ìwé ti padà nu kọ ìbínà ẹni tí ń tọ́ wá tí ò rí mú tó borí sápá láì. Báwo àwọn mùsùlùmí ti ń gbòòrò mu ní Habẹ́sà? Ó ti ti ń gbòòrò mu ní Habẹ́sà. Ó ti wá di ké Àtàhámẹ́tò Nàjàṣí ọba yìí gángan fúnra ara rẹ̀ àtìlámà ó ń gbàgbà ìgbà. Wọ́n lẹ́yìn kí n náà wọ́n àfọ́ àti wọ́n gbé islam rẹ̀ pamá torí kí àwọn èèyàn rẹ̀ wọ́n bá fojú rẹ̀ rí màá bò. ọba àlú tó ti jẹ́ pé ìlú yìí báyìí constitutionally tó dúró lórí títẹ̀ ìfẹ́ ọmọlẹ́yìn pọ́ọ̀lù kalẹ̀ lẹ́yìn ọ̀pọ̀nù history ìgbésíkọ́ ti tẹ̀ ìfẹ́ ọmọlẹ́yìn pọ́ọ̀lù kájú áfíríkà abájáde gbólógbà ẹ̀ Egypt. nítorí pé àwọn tó wà ní Egypt wọ́n pe àkùbá ọ̀nà tọ́ra síbẹ̀ wà àtọ́jọ́ tó pẹ́ ni àtàwọn àti nàṣọ́ra Habasha kọ́dà òyìnbó tó ń nàṣọ́ra wọ́n wọn lọ wòran bẹ̀ ní Habasha àwọn nǹkan àtàtọ́jẹ márùn-ún ń gbé ká lọ Habasha láyé ọba yìí gba Islam ó gbé Islam rẹ̀ pamọ́ ìdí tá a fi mọ̀ kó gba Islam ó sì kú mùsùlùmí onáni hadith Abi Hurairah radiyallahu anhu ọlọ́ni sallallahu alaihi wasallam wọ́n kéde ikú rẹ̀ fáwọn èèyàn ha ẹ̀nàbì tó ti fi máa yẹn tó kọ́ àlè àwa in huwa illa wahyun yuha ẹ̀nàbì òde Habasha rí láyé wọn mùsùlùmí gbẹ́ ni Nàìjíríà báyìí ṣùgbọ́n àlùmùsùlùmí wọn kò lùmùsùlùmí ọba àwọn àjìnàjìnà ànábì kéde ikú rẹ̀ wọn á ní káwọn kírun sí lára ń sẹ́ wọn kírun sí lára ń sẹ́ tó báyìí láti mọ ikú kú ní mùsùlùmí. tó àwọn kẹfìrí táwọn orí tí wọ́n fẹ́ ṣe o nígbà yìí ni wọ́n á sọ pé ẹjọ́ ní kí láti lọ ayẹ ká ti hàn báyìí ìnira tí wọ́n ti fáwọn ìṣòro wá àti náà wá políkè nígbà tí wọ́n ti rí àwọn dára abájá àdàbà. èdè rí gbọ́n wọ́n bá ìdí ti pé àwọn náà bọ̀ wọ́n gbọ́n nígbà wọn kí wò kéde. ajẹ́dáwọ̀ eléyìí ọ̀tá mọ́ wa lọ sí èsì pé sáǹtà fún yọ́ wá ṣẹlẹ̀ láti wò mí wá. nítorí ti ṣẹlẹ̀ náà nù nítorí pé ẹ̀yin ọ̀fẹ́ Islam Islam ẹ̀sìn àgbáńlá yẹn sì nǹkan kan tí wọ́n ń dùn àwọn tí ó fi ń bá àwọn lẹ́rù ni pé gbogbo àtàlẹ́ mi sọ̀rọ̀ wá àti sẹ́lẹ̀ bá ti pè wọ́n ó ní kí wọ́n gba Islam yẹ̀dínú lẹ́kùnmọ̀ làárọ̀bù wà làájàmù ẹgbẹ́ Islam àti lárúbáwá àti ẹtí ìsìn lárúbáwá gbogbo wọn ò di ẹni tí ó di ọmọ lẹ́yìn fún yín ẹ̀ dọ̀ka fún gbogbo èèyàn ṣé wọ́n pé ọ̀fà ńlá lélẹ́yìn lọ́wọ́ di ọ̀gá fún gbogbo èèyàn. wọ́n jẹ́ ti gbogbo èèyàn ń tọ̀ yóò kankan ló wá jẹ́ kọ̀wé léwu náà ni sọ ẹ̀kọ́ ọgbà bí ọ̀yẹ̀kọ́ ọgbà ọ̀yẹ̀kọ́ ọgbà ṣùgbọ́n wọ́n kọ̀. àwọn ọ̀gbà ẹ̀rú wa ń wọ́n pé àwọn tó gbà kọ́mọ̀tẹ́ fáwọn náà wà dọ̀gá tí wọ́n ń sọ̀rọ̀. ẹ̀yin ti ń wo ife Islam tó ń wá kì í sọ̀nà tí wọ́n nígbà lẹ́rù. púpọ̀ yẹ nísìnyí wọ́n sọ pé kí lọ́ọ́ fẹ́ fi súnà sí kí ẹni súnà kí ni àwọn tí wọ́n tẹ̀lé súnà wọn pọ̀ wọn pọ̀ wọn ẹja fura wọn. ẹ fura kéke kí alu súnà ti pọ̀ ju alu bídí alọ kí alu ti ṣe pé pé kò sí fi súnà sí fa. náà ẹni tí ti ọkàn yìí wọn ah, gbogbo ọ̀nà ní ní kí ni ọ̀nà ẹ̀yin kátẹ́gùn ọ̀nà níbi eléyìí ìwọ láti lè gbá kó lè bá tó rí rí tó bá pọ̀ láti gbá àwọn tó tó rí rí gbà bẹ̀ wọ́n mọ̀ wá wọ́n mọ̀ pa àwọn mọ́tà ṣé gba àwọn pé bàbá alágbádá náà àwọn ọ̀gbà àwọn yọ̀ọ́ lọ́kọ́ ọlọ́mọ pa wá tà ní orí ibú yẹn gbà ti di olórí ibú yọ kì láti yọ olórí ire náà kọ́ kì í sì pẹ́ olórí ire ní kò fi káyà ìwọ ọlọ́ àwa báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ara ní anábì sallallahu alaihi wa wọ́n fúnlẹ̀ má wọ́n fúnlẹ̀ má isolation wọ́n lé ẹ̀mbágò lórí àtẹ̀lẹ́sọ̀ láti ayé gbọ́n ẹ̀rọ kìíní kan ní ìṣẹ́jọ́ lé ẹ̀mbágò ẹ̀ẹ́dùnlẹ́pìọ̀ ẹ̀ẹ́dùnkìíní tọ́sí nǹkan tuntun bẹ́ẹ̀ jọ. Ànábì sallallahu alaihi wa sallam fún àtàwọn ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n fúnlẹ̀ wọ́n há wọn má àárín àpáta ààyè tí ń bẹ láàrin àpáta tó tẹ̀sí àbíkọ́ọ̀lì gbogbo ẹjọ́ gbà náà gbígbà táwọn aráàlú rẹ̀ torí àbùkọ́ọ̀lì fẹ́ mọ̀ kó ti gbìyànjú lóríṣiríṣi láti olùsọ ọ̀kan bàbá yẹn ikú fi muhammadu lè bá wọn. inú rẹ̀ náà lọ wọ́n lọ mọ́ ọmọkùnrin kan wá wọ́n ní olọ́gbọ́n olóye olẹ́wà olọ́kùnrin oníkíní kan wà fi fún ọ láti bá muhammadu láti lè bá a olùkọ́ eléyìí ọmọ àdínkù muhammadu lọ́dọ̀ rẹ̀ àbí òye ọ torí àtìkọ́rọ̀ muhammadu náà ti sùn wọ̀nà bá a ti dé wú iná ni tó ń kọ̀ tó ìsọ̀rọ̀ ti wà gba ilé ìdìbò rẹ̀ ìyàpọ̀ ẹ̀ ti kọ́ gẹ̀dẹ̀ ní. gba ilé ìdìbò rẹ̀ àgùntàn lè tó ń wọ̀n láì yín pé. torí pé ẹ̀yin mú ọmọ ẹtí yín bọ̀ wá fún mi kí mi gàrí ẹ̀ kí máa tọ́jú ẹ̀ kí máa wò ó kí máa wá fọmọ tèmi fún yín pẹ̀lú wa lákàdà ah àwọn èèyàn ni torí wọn fẹ́ kọ́jọ́ pọ́ sòkò gbé lù ú àti òsì nǹkan ọmọ fẹ́ ọ̀sán gbogbo èèyàn ọ̀sán kò àbùtọ́ ìbò ti wàhálà fanabi sọ̀rọ̀ bá àríwá rẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n kò ní ọba ti dá tó wájú bàbá ń gba Islam ní ọgbà Islam lórí bí àwọn ọ̀rẹ́ olórí ibú wọn á máa sọ gbogbo èèyàn tó lórí ibú bíi tiwọn ni àbẹ́rẹ́ bàbẹ́ nítorí pé ọ̀tọ̀yó àlẹ́ ẹ̀ṣìyẹ́ ẹ̀há tàpá wọn làwọn ẹyẹ irú wọn ni wọn máa wúlò irú ẹyẹ lẹyẹ ṣe kíni lẹyẹ wọ́tọ̀ tó yorùbá náà sọ bá lárúbá ti sọ pé àtòyóró àlẹ́ ẹ̀ṣìyá ìhá dàpà tó bá dún lórí irun tó ń bó lórí gúúsọ̀ rẹ̀ kò tí wọ́n dá méjì rẹ̀ náà tí wọ́n bá tètè sọ pé sùn ọkọ yẹra sí náà wọ́n sì sọ wọn náà dọ̀mà náà torí di eléyìí báyìí wọ́n ti bàbá yẹn lọ́nà wọ́n fi kú. Àti kí àwọn náà ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níbi tí wọ́n ti lé ẹ̀mbá kò lé wọn lórí ìfọ́dún mẹ́ta kẹ́ẹ́ bí ìwáyà kan ti ṣe sọ ìyá àkótó kéré oúnjẹ tán wọ́n tún náà nìkan ọ̀gbọ́dọ̀ tá ń jẹ fún wa ẹ̀ ní ìsinyìí báyìí ẹ̀ ń bá gò ọ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ tó akíní kan fún ìrà àpá kí wọ́n á ní tuntun ẹni tuntun sọ̀rọ̀ kẹ́ni tí o bá kà nípa àṣà yà ní oṣù wa jọ ní ọmọ ìgbà irúgbìn á ní o irúgbìn ni àló tẹ̀lẹ̀ o ti tẹ̀lẹ̀ sí ọ̀gá gbogbo ọmọ ànábì Adam àlẹ́ ìṣẹ̀lẹ̀ wọ́n ti máa sọ ẹni tó bá dé kókó yọ̀ nǹkan lọ tà fún ọ. oúnjẹ kan wọ́n ń jẹ ewé igi láti ewé igi máa kú pọ̀ mọ́ papọ̀ ńgbọ́dọ̀ ilẹ̀ asálẹ̀ ilẹ̀ asálẹ̀ ewé gan-an góòlù ní ìrọ̀lẹ́ ewé igi góòlù wọ́n ti gan wọ́n ń gbìyànjú tí wọ́n ń fowó owó owó ribiribi gbìn tí wọ́n ń ra ìpẹ́ ránṣẹ́ láti lókèèrè tí wọ́n lè bá àfi gbé ewé sórí títì ewé gan-an oṣù nǹkan láti wá pín gbà. àwọn àfọ̀ní síra wọn sọ yín pé oúnjẹ sẹ́ni wọ́n ń jẹ ewé igi. torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó nà ọ́ bá pa kò ní kú. wọ́n máa ń jẹ ewé wọ́n ń jẹ ewé mángòrò. ọlọ́run ọ̀bọ̀ bá kọ́ kó kò ní kú. ìyẹn tó bá yẹ kó wà níbi kíláàsì tí mo èdè máa ń wò mbẹ́ ńlẹ̀ èèyàn máa á di wí àti èyí ti wúlẹ̀. torí di eléyìí anábì sallallahu alaihi wa sallam náà ni wà mẹ́yàn. àsìkò tí ìfúnlẹ̀ máa nìyọ́ sàn sí anábì sallallahu alaihi wa sallam máa fi ọmọ ọdún mọ́kàndínní àádọ́ta. nínú ọ̀rọ̀ mi wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ọmọ ọdún méjìdínní àádọ́ta. oṣù pọ́n mélòó táwọn ẹni ti di ànábì nù ọdún mẹ́sàn-án àbí mẹ́jọ ọdún mẹ́sàn-án àbí mẹ́jọ tó ti dá ànábì. níbi òun dá ànábì níbi òun wàhálà ti bẹ̀rẹ̀ níbi òun dá ànábì níbi òun wàhálà bẹ̀rẹ̀. náà. ọdún mélòó lọ́wọ́ láàrin ìgbà tí wọ́n já nàbí sígbà tí wàhálà bẹ̀rẹ̀ náà ọdún kíákíá ni ọdún márùn-ún fún un kíákíá ni wàhálà ṣe wọ́n tí ó dòdò fún wọn ni àtẹ̀wé wàhálà náà ní dojúmọ́ àdúgbò lẹ́nìkan tí ó ló pé yẹ àgbàdo oko mú àìgbá kí ni ẹgbẹ́ nu wàhálà náà ni níjẹ́ wàhálà níbi sinmi. sọ̀rọ̀ àríwá rẹ̀ sílẹ̀ kò sí bẹ́ẹ̀ làwọn kèfèrí wọ́n fẹ́ kí dáadọ́ tàkà wọ́n sì máa fìtí náà wọ́n sì máa ń tàkà. inú wàhálà inú wọn wà tí fi bí Abdullahi bin Abbas inú wàhálà inú wọn wà tí fi bí Abdullahi nínú wàhálà yìí wọ́n wà ní ọmọ forty nine years àbí forty eight years ọdún mélòó lànà ti ṣe láyé sixty three minus forty nine fourteen àbí fifteen àbáyọ forty eight ìwé àwọn ọdún mélòó wà nínú àgbà àti wàdà náà lè dìbò ó lè jẹ́ fourteen àbí fifteen àbí sixteen àbí seventeen. ekele láàrin ìgbà yẹn ni wọ́n bí wọ́n sọ. ẹ̀sìn ọ̀pọ̀dún mélòó ni wọ́n ti mẹ́rin ọdún mẹ́ta. àwọn kínkínní ni wọ́n ṣàdúrà fún gbà wọn wá di olùmọ̀ ńlá. wá kọ́ ọmọdé òun fún ti àbí yín ọ̀dà ọmọdé ti fún náà sábà ti pè fún ọ ìnà abdul àwọn akékeré sábà bèbè wọn àyè mọ́mọ́ Bukhari wọn fi hàn wá níbi kan nínú sọ̀hí wọn títí nígbà sábà bèbè kú ìnà abdul ṣẹṣẹ súnmọ́ kókó bàlágà náà ẹsẹ̀ gbòòlò tẹ̀lé àti sọ́nù wa ike fún àbá tó gbé ẹsìn rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ kọjá láàrin sáfù ó ní mo sì ti dàgbà débi tí mo ti fẹ́ bàlágà. ẹnì kó ti sọ pé káì ṣé kí kìí síwájú ìmáàmù ló gbé gbà. tẹ́lẹ̀ yìí ìgbà iná bí nù àwọn àìsàn lẹ́yìn ìgbà tí nínú àwọn ará nàṣọ ìbí àwọn wọn àyàn náà àwọn alọba àwọn ní àwọn tí a wá pàdé lọ́nà àwọn ní máa gba ìsìláàmù yìí o àlìjánu kan gbà. orí orí ojú ọ̀nà yìí lànà bí wọ́n wọn náà bá ti rán màlẹ́kà padà sí i. ọlọ́run pa aláṣẹ fún kọ́lọ́ kọ́lọ́ gbọ́rọ̀ sànàbì lẹ́nu. ó sì pa àpáta tó yí mọ́kà tó yí mọ́kà tó yí ká ọ̀pá dé máa wà ra kó oògùn ọ̀pá rẹ̀ tánàbí bá gbà bẹ́ẹ̀. tí wọn fẹ́ ká sí bẹ́ẹ̀ tọrọ náà ti pa mí láti tọ ọba fọwọ́ tí wọn pinnu. tọ ó dàbí ìwọ ni àtúntò wa ti tán. àwọn èèyàn wá gbogbo ọ ànígbọ́ ànígbà wó ọ̀ọ́ bí wó ẹ̀yin èèyàn kọrọ orí bẹ́ẹ̀ dákun tuntun lẹdí ìsìlẹ ẹgbẹgbẹnu lọ ọ bàbá rò pé tó àwọn eléyìí ó ti sori rẹ torí pé tinubu á bí wọ́n ó bá rí a àwọn eléyìí ti lórí rẹ débi ọwọ́n lọ lọ́lọ́wọ́ á ti rán mọ̀lẹ́ka sí ọ gbèsè orí gbogbo ìyá ọlọ́run pàgbárò ń kà nítorí ọba fẹ́ ká ti fún wa nìkan sọ pé ókè kò burú tó gbẹ́ ni pé gbogbo wọn náà kọ́kọ́ kó wọn sọ sí jọ. tó lè sẹ́ni bọ́dù òbí ta nípa máa dé bẹ́ẹ̀ sọ́wọ́ máa fi sẹ́tù ọlọ́kọ̀ọ̀kan. tó ẹsẹ ẹsẹ ẹgbà bílẹ̀ yìí táwa ti lè gba fún ẹsẹ fún kọ́mọ kọ́ mi yẹn torí àwa tiwa ti ti wá láàmú fẹ́ nẹ́bí ọlọ́ lẹ́tà lọ́nà táwọn lẹ́tà wọ́n pé léèyàn. ìgbà tó ń wá tó ọba fẹ́ ká mọ́ tó bá mọ́ àbẹ́ ìfura bẹ́ẹ̀ ọ̀pádé mọ́ wọn ẹ̀wọ̀ yìí wàhálà tí wọ́n tuntun kọ́ wọn èèyàn mélòó ló fi bí ọmọ ọkọ pàtàkì kọ́ ní òsì ẹ̀kílíà. anábìnrin lá bal ẹni ibi hìm nítorí èmi ni pé màá lọ wọn lára ẹ má pa wọn لعل الله يخرج من أصلابهم من يعبده لا يشرك به شيئا. ما tí kọ́ ọmụjade mú jáde láti bàràbàrà àdí wọn ẹni tó ti pé ọmọ sí náà lónìí kan tí ò ní tọrọ rẹ̀ mẹ́kọ̀ọ́ jáde. àwọn tá à ń pè ọ̀gbọ́ yìí káwọn ọmọ tí wọ́n gbọ́ fún ọgbà káwọn wọn tí wọ́n tí ọmọ sí náà ọba wa ti nù. ẹ̀ẹ́rin Ikrima ibnu Abi Jahal. Ẹ̀wọ̀n ah, kámẹ́ yukhrijul hayya minal mayyit. Ja'far ibnu Abi Talib. Abu Talib ni ọgbà ìsìlámù yẹn. Ja'far rẹ̀ ló ṣe kí ni lọ́gbà ìsìlámù. Bẹ́ẹ̀ lẹ́yìn lórí tìrí tìrí tìrí tìrí. Ó sì mẹ́nu wọn bàbá ńlá àtọ́mọ àtọ́mọ́ ọmọ gbogbo wọn gba ìsìlámù. Kẹ́ bí bàbá Abubakar àti Abubakar àtàwọn ọmọ Abubakar oríire ńlá torí de lóyún báyìí má jẹ ní tí wọn máa fẹ́ káwọn èèyàn parun tí wọn máa ṣe pé àfọ ilé pè àfọ àkọdàrú àwùjọ ìlà jẹ ní kí wọn máa ṣàdúrà àwọn èèyàn tẹsán Ọlọ́run lásán ṣé lọ́wọ́ Ọlọ́run tí wọn gbọ́ kó yé wọn kó sì jẹ kó lè ṣe wà ó kí mi ò lè ṣe wà ó kèkéṣe pé kéèyàn máa gbé tọ Ọlọ́run tí wọn gbọ́ o tí wọn bá gbọ́ ọmọ tààrí ìgbìmọ̀ ìjọ tó kọjá kútó àwíjàre kótó tẹ̀lé wọn lórí tó wà wọ́n yẹ kó lọ́wọ́ mọ́lá àdá wọn dára rẹ̀ ti yà àbà àbà ó ti lé jù tó gbogbo kẹ́yẹ kí wọn ó tó. lọ́nà yìí dáná sọ̀rọ̀ bá àdìsẹ́ náà ṣe àdúrà tá a mọ̀ yẹn. اللهم إليك أشكو ضعف ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس يا أرحم الراحمين أنت أرحم الراحمين وأنت رب المستضعفين إلى من تكلني إلى عدو بعيد يتجهمني أم إلى صديق قريب ملكته أمري إن لم يكن بك غضب علي فلا أبالي غير أن عافيتك أوفع لي أعوذ بنور وجهك الذي أضاءت له السماوات وأشرقت له الظلمات وصلح عليه أمر الدنيا والآخرة أن ينزل بي غضبك أو يحل بي سخطك ولك العتبى حتى ترضى ولا حول ولا قوة إلا بالله سأدعي من بيننا أدعى قرب أدعى دعنا نتين إبا قنجو tọ́nà ọ̀rọ̀ àwọn fi ń kí ìpọ́njú kúrò lọ́bẹ̀ inú àdúrà tá a máa ṣe nígbà dààmú tọ́nà ọ̀rọ̀ àwọn fi mú ìdààmú kúrò ètò ẹ̀kọ́ hánú ètò ẹ̀kọ́ sùsàgbára láti máa lò kọ́ ọmọ wò bọ́lá ọ̀bọ̀ tó ti máa mú ìpọ́njú àti ìṣòro àti ìdààmú kúrò fún ẹ. ìdí kọ́ ọmọ tán kankan lá kọ́ ọmọ rí nǹkan kan mọ́lẹ̀ kó tó máa dákun kọ́ ọmọ dín nǹkan mọ́ ó sì ti di pé gbogbo tá a bá kọjú mọ́ lóòótọ́ kí ni wọ́n kọjú mọ́ wa. àdúrà ní kọ́ máa àdúrà tó ti fẹ́ jọ lè tuntun wá nínú ti imam ahmed àdúrà wàhálà àdúrà àdúrà tó lọ́mọ ti gbé wàhálà kúrò fún yà. عدل في قضاء أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي إلي النبي صلى الله عليه وسلم kan ní débà وعلى kan ní débà kó ọlọ́kọ̀ mú dààmú wa kúrò fún wa ó gbé wàhálà kúrò nínú gbèsè ayé wa fún wa ìdààmú àti pọ́njú dàrú kì í àmà mẹ́jẹ àmà ọlọ́run bá ti wà lọ́mọ àjẹnà subhanahu tó ta'ala wa hamdi mi an la ilaha illa anta وعلى آله وصحبه

gbogbo ọpátá náà lọ́jọ́ náà lé lórí ọjọ́ ẹni tí ọmọ polówó ẹ̀ náà wọn gbogbo ẹni tí ìbá ti mùsùlùmí. lẹ́yìn ọ̀yọ́ nìkan ọ̀ràn yẹn lórí gbogbo wa. lọ́nà ti pa wá láti ẹ̀ nígbà táwọn aṣojú ti jẹ́ náà ọmọ pẹ̀lú ọgbọ́n tó dókun àti ìkìlọ̀ tọrẹ wa. bí màá kọ́ ọba wa wáyé. àwọn ẹgbẹ́ máa ń bá lọ́nà تدعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. ما دام بقول أنا ذات صورة فلان ولا ما بقول صورة ọ̀pọ̀ tó dókun láti fi dábàá wá sí pàmpà láti pàmpà lọ́nà ìtọ́rẹ́ ọ̀. Pẹ́sẹ̀ láyé dáadáa fún bẹ́ẹ̀ náà àti bó ti ti jẹ́ ẹ̀sìn kan tuntun sọ́nà ọwọ́ tẹ̀ wọ́n bá. Àti bó ti ti jẹ́ pé gbogbo ẹni tó bá gbé nǹkan ní ìpàdé ọlọ́run tó yàtọ̀ sí ìsìlámù ìfọlọ́run ní ìgbà lọ́dọ̀ ẹ̀ ń gbé bẹ́ẹ̀. Òfin náà bá ti nàmbà. Èyí tó jẹ́ pé yóò mú máa wò yí pé kò sí òdodo nínú tẹ́lifí ọ̀nà síbi rẹ̀. Ẹ̀ka ń wá náà láti borí òun. Òdodo tó wà ní ìsàmì ẹ̀rù bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá ti nínú àwọn ẹ̀dá ọlọ́run kò sí ìjọ lè dàgbà ọkàn gbà títí ọwà dọ́lọ́ gbígbọ́dọ̀ ọmọ ọlọ́run ẹ̀rù ọlọ́run náà ní gbogbo wọn máa jẹ. ìdílé tó bá yẹ pé ọlọ́run lọ́ba pé méjì ayé yìí kò lè wáyé tó bá kọ́lọ̀ ọba bá bí máa ní alẹ́ pé ìjọ kan wà á wùlò ìlà wọ́n sọ kọ́lọ̀ wájà àwọn olùdíjà. Ìgbòho láti bá sàlàyé rẹ̀ mọ́ torí rẹ̀ bá pé onóòrónú sí i. ẹni kẹ́kẹ́ bẹ́ẹ̀ kẹ́kẹ́ tí ẹni kẹ́ tíráì láti fọ́ọ̀tẹ̀. nítorí pé àlìfọ́ọ̀tẹ̀ yẹn ni mùsùlùmí tó bá gbàgbà rẹ̀ lè bá wà lẹ́sànẹ́bí kan ní ọkọ̀ fọ́ọ̀tì jẹ́ ọ̀wọ́ àríwá ìṣẹ̀lẹ̀. bẹ́ẹ̀ bá ti gbé ojú tó kẹ́kẹ́ dáadáa kẹ́rì kọ́kọ́ ọgbà. oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé wọ́n ní ẹni tó bá ń ka àlùkò àyàn tó wà ń tu wíìkì àbí ó ń fi àlùkò àyàn ṣe ẹ̀yẹ ó ṣe àlèpé ẹni bẹ́ẹ̀ ní kéèkì àti pé wọ́n ní ó ṣẹlẹ̀ pé àwọn ka àyà kan kan lọ́jọ́ kan bàbá àwọn àtú àwọn òwà tú dá bàbá àwọn àtú ó yàtọ̀ sí tí ó ṣe kí àwọn tú. wọ́n á ní pé bọ̀ lẹ́yìn ìgbà yẹn àwọn táwọn ìgbé àwọn ṣàṣìṣe àwọn tó àforíjì ọlọ́run bá ṣùgbọ́n ṣẹ̀tọ́ ni máa ń gbé wòye wòye wá sọ fún àwọn ṣé òṣèlú àwọn ti fi tètè láyà àpékọ̀ tó bá nàìjíríà bèbí sẹ́fẹ̀ sáàpù di kèfèrí nù wọ́n kí kàn sọ pé ìyá di kèfèrí báyẹn síwájú àwọn agbésẹ̀ kan ẹni tí àwọn yìí ti máa ń parẹ́ ó ti máa púpọ̀ tọ̀ kó wá sí kó di kèfèrí ọ̀nù kọ̀ọ̀mà nípa rẹ̀ kó tó ṣe àtàlàyé tó lẹ́yìn náà lọ́nà àlùsùn náà ọ̀sẹ̀ máa ń tí ẹ̀ bá wù wá kèfèrí tó bá gbé gbèsè kèfèrí tó bá sọ̀rọ̀ kèfèrí á sọ pé ọ̀rọ̀ ìwà gbèsè rẹ̀ ti kèfèrí mi lónà ti di kèfèrí máa ní sọ bẹ́ẹ̀ tó bá ti gbọ́n sọ̀sẹ̀ wọ́n ti fẹ̀ jà rẹ̀ yìí gbígbé kèfèrí ó sì sí lọ́wọ́ èèyàn lásán adájọ́ ni ó pè ní kèfèrí. ìjọba sílẹ̀ fún máa pè yẹn kèfèrí máa pè yẹn ní kíní pálọ̀sẹ̀ torí pé ó ti ti fún náà gbẹnu tẹ̀ balagbà kù láti gbé àwọn èèyàn máa fi kúrò èèyàn máa fi tẹ̀lé. èèyàn fúnra ara rẹ̀ tó ti wá tó àkùránì dúkú torí. ọ̀padà wàá rí pé tó ń dúkú sí déédéé ó túbà lọ sọ́dọ̀ ọ̀nà ti parí kí èdè kékeré. ó sì fi pàkàjẹ́ kékeré gbàdọ̀ láti fi padà sí náà ṣùgbọ́n ó ti mùsùlùmí. láti wá kú sí màdọ́nà. ìpín àwọn àtẹ̀yàn ti ṣe àwọn àbámọ̀ forí bí ẹ̀ kọ́ra lóbìnrin pé ọ̀rẹ́ ti fún wa ní àpẹẹrẹ ní pé àwọn obìnrin náà wọn síwájú ààrẹ náà wọ́n máa ń lọ fún hijira tó wọ́n lóbìnrin pé ṣé wá tọ́ kí ọmọbìnrin tó yẹ pé àwọn òbí ẹ̀ ń fún ẹ̀ lórí ẹ̀sìn ẹ̀ nílé wá kúrò lé lọ síbi tó wù pé òun ti lè rí ìsìláàmù ọ̀rẹ́ ṣe hijira náà làwọn àpẹẹrẹ náà. obìnrin tí àwọn òbí rẹ̀ fúnlẹ̀ máa wọ́n ti kọ́ rẹ̀ sẹ̀ náà sùn. ẹni kúrò lé lọ síbi tó ti rẹ̀ sùn lágbà méjì tí ó burú nù kọ́lọ́kọ́ kó kúkú máa lọ rẹ̀ arúbìnrin lòun tóbìnrin máa ti lọ dá pé tó ti bàlágà ètò súnmọ́ jù ní pé ọbẹ̀ rẹ̀ ti kẹ́ra ọ̀dàbí ọkùnrin obìnrin àwọn àmọ́ lọ dá pé ìdìgbà pé torí fún òní rẹ̀ tẹ̀sẹ̀ tàbí ṣùgbọ́n kọ́kọ́ bọ́yá ètò rà kọ́lọ́kọ́ láti mi àwọn èèyàn lè bá àwọn bàbá rẹ̀ sọ wọ́n fọ́ sí wọn ẹbí lọ́kọ́ á fi wàhálà àti pẹ́pẹ́ pẹ̀lẹ́ ìwọ̀n òun ènìyàn bá wọn. ìfẹ́ ṣe pé ètò ìlọlé ọkọ èyí kò sí rẹ ní ti ń fẹ́ òbúrú tí ọba fi lélẹ̀ kó fi lélẹ̀ lọ́sọ̀dọ̀ fámìlì bàbá rẹ̀ fámìlì ìyá rẹ̀ ẹ̀gbọ́n àbábúrò àbàbá rẹ̀ ìyá rẹ̀. Wọ́n á ń pèsè pé wọ́n lè máa pòtẹ́kẹ̀ẹ́ pé o ti kọ́ lọ. Ìjọba ti màtá rẹ̀ máa ma bẹ̀rẹ̀. Oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé tí àpáyà ìjọba ti ṣe irú sọ́tò fájì àwà ẹ ṣé báyìí ni ọ̀tún máa ṣe àwọn àbúrò láàrin àbígbà tí ọba tó kí ìrìn ẹlẹ́yìn ìṣúlátù ṣùgbì lẹ́ṣin tí a bá tó kí ṣùgbì rẹ̀ máa tó ṣe àwọn àbíkà rẹ̀ dáadáa. gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àṣọláṣọ pẹ̀lú ẹ̀ náà ni máa ṣe àwọn àṣọ àtàwọn ẹgbẹ́ tí a máa fi hàn àṣọ àti. tí wọ́n ti hàn pé lẹ́ẹ̀ma tó ọlẹ́sẹ̀ láti ṣe tó bá a ṣe àti lẹ́yìn àtúbà yẹn nípa àwọn ará ti dá àwọn afárọ̀ sí tó bá ti dájú pé lẹ̀ máa pẹ̀lú káàkiri àríyọ pàtàkì. Ìfẹ́ bèrè ṣe tí nígbà tá a ti mọ̀ pé tí èèyàn bá tọ̀ tó bá ṣe ara ìdájọ́ tó ń pè ìtọ̀ yẹn ó ń kọ́ sí lára àti ìkọ̀ bẹ́ẹ̀ tó lè ṣe sábàbí pé kíyàn ṣe àánú sáré. Mo máa fẹ́ bèrè pé ṣé ara nǹkan ẹ̀ náà ni pé kíyàn bá ń tọ̀ níbi tó yẹ pé wà kọ́bà ṣẹ́yìn náà lè ṣe kọ́bà gbé èèyàn máa jẹ àánú sáré àti pé bá rí àwọn fẹ́lẹ̀ tó máa ń ṣiṣẹ́ fún àwọn púpọ̀ lè tọ̀ ń bẹ àti same time nínú mọ́tì. alhamdulillah ọ̀ràn yẹn ló jẹ́ gbogbo ìhòòhò rẹ̀ nítorí pé ìhòòhò wọ́n pè ní ìhòòhò nítorí pé sẹ́ni tí wọ́n tó dùn án. pé láti ọ̀pá àgbéyàwó ẹni tó rí ìdí rẹ ní ìdíjọ lọ kọ́rọ̀ ní jẹrẹ náà wọ́n máa ta fún un náà máa òun lè má ta fún àmọ́ òun máa ta fún náà òun á gbé òun ní tí wọ́n bá rí láàrin èèyàn yẹ̀sù òkà tí ó sọ ìrẹ́ náà ti ń pè ní wọ́n ti ń pè ní tí ó òkà ẹgbẹ́ bá rí ó dùn ọ́ torí délé bo ìhòòhò rẹ ẹ̀jẹ̀ ìjọ kan máa ń tètè lẹ́jà bàlá ọ̀fẹ́ tọ̀ ìpè ẹ kí ló gbé di dáná gbé di wọn wò ah, àwọn òbílẹ ìṣẹ̀lẹ̀ ìgbé sọnà àtúwárí kú mọ́tíláṣí láti àyètọ̀ wọn ti lọ́nà sí wọn máa tọ̀ wọn máa wò di ẹlòmíì ẹlòmíì náà máa wò sí rẹ á ah, ọ̀dà o ẹ̀dá burúkú ni. bẹ́ẹ̀ sì ní ẹgbàá kí ńgbà sẹ́ni kẹsì wà ń bẹ̀ sí ń tọ̀ fẹ́lú náà má ti wọ̀ lẹ́rìn á àyè náà ti pé ìrùn kún lè tọ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan náà bóòlù wọn ni fún ti wá wà mẹ́. àtúkò wọn ti wá lè ti àyè kí èèyàn bí ogún ti tọ̀ lẹ́ẹ̀kan náà tí wọ́n máa wò di ara wọn àwọn òbílà kẹlẹ́ ìrọ̀ dá tó ìjọba ti mọ̀ pé nǹkan ọ̀dà ẹ dáwó kẹ bá wọn tún ṣe lọ́nà tó ti jẹ́ Thank you tí yóò bá bá èrò kan pé lẹ́yìn ìmá èrò bá rákà pé lẹ́yìn ìmá tó bá bẹ tó bá jẹ gbèsè bí a bí ṣùgbọ́n sáwù ní pé kò ní bá wọn ṣe ṣé bá ti báwọn yẹn bá fẹ́ ṣe pẹ̀lú ṣùgbọ́n sáwù yẹn ṣé kó máa dúró jẹ́ tó máa sálámù ni àbí ìgbésẹ̀ ti tí wọ́n bá ti kí wọ́n tó lọ sí ṣùgbọ́n sáwù yẹn ló ti máa ṣe. alhamdulilayi èèyàn márùn láti bẹ̀rẹ̀ ìmáàmù sì gbàgbé nínú ọ̀ràn yàgbẹ́ ìdùsà fẹ́ àkọ̀ọ́lẹ̀ àgbà ọba yẹn pé abatora kàkà lẹ́yìn rẹ̀ ọba ti kọ̀ọ̀kì lọ́kẹ́sẹ̀ abàtí wà yìí. abatora kàkà lẹ́yìn ìmáàmù ọba ti kọ̀ọ̀kì lọ́kẹ́sẹ̀ ìgbàtí ń sèwọ̀n àná bàtí. ọjọ́ pípa ìdí lọ́kẹ́sẹ̀ àdàtúwà lójú bàtà bá parí o. ṣùgbọ́n tá a bá bá tóra kàkà lẹ́yìn rẹ̀ kọ̀ọ̀kì àti pàdé àbọ̀lọ̀ bàtí o. tó bá jẹ́ bàdí wọ́n fi bàdí wọn ṣe ní tírákọ̀bìlì ni ìgbà tí ń sẹ́lẹ̀ mi náà bá dé tírákìtẹ̀ yín ti sálámà ni so ìgbà táwọn bá ń sẹ́yìn ẹ̀ máa ti dìde máa ń bá àrùn tèmi lọ nígbà mo bá parí so màá bá a pé wọ́n ò ní màtẹ́lẹ̀ náà asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ìwọ ti dìde àmì ètò ìkótó sálámà eléyìí clear to everybody ìgbà tí ń sè ìwọ náà bá dé àmì tẹ́tẹ́tẹ́ yìí ti sálámà ó lè ti dìde jẹ máa bá àrùn rẹ lọ́mọ tó bá kí sáyẹn wọ́n máa ti. ìgbà tí èèyàn máa kí èrò tó bá jẹ́ pé rábà rẹ̀ ju méjì lọ tó bá jẹ́ pé ìdí àkáyá tẹ̀yìn sí ìwà ṣe tó láti ìgbà yìí à ìṣòro tẹ̀yìn bá parí rẹ̀ ó ní tẹ̀yìn sí ìdílé burú kò ní ṣe torí ìyapẹ́ ló wà lára ọ̀run. ṣé ọ̀ táwọn ọ̀jọ̀gbọ́n tó wá wà nílẹ̀ ọ̀ àtàwọn tó lè kírun fún yàrá àgbẹ̀rí mò ń kírun ó wá dé àwọn kékeré àtàwọn obìnrin náà wà nínú àjọ àdèmí wá dá ẹnìkan tó wá wọlé ó wá jẹun tó lè kírun fún ìyẹn wá. kí ló dé táwọn ọmọ yẹn ò lè kírun fún un. wọn àbí ìtàn tó bá làjára jẹ wọn. wọn ò ní sí ìmọ̀ ọ̀tún sí. wọ́n lè máa kírun lọ fún túlẹ̀ wọ́n lè wà lórí ìrìn ẹ ẹni ẹlòmí wàá di àlọ́ àdìmú ajá èmi wàá kẹrù lórí mi. ó sì wà á kó sí wà á kó kálukú kó irun rẹ kó kálukú kó irun rẹ mi tó wà yẹn. torí ìwọ́dọ̀ obìnrin rúbìnrin báyẹn sábà bẹ́ẹ̀ ṣe kó ti mú yẹn irun ọ̀dà rò ẹni tó wọlé tó wá dàgbà fún ọ̀gbọ́n láti bẹ̀rẹ̀ ọba ní kọ́kọ́ kọ́kọ́ kọ́mpìlìtì rẹ̀ wàhálà lọ tẹ̀lẹ̀ tó ju fún ọ lérò lọ. ìrètà bá tẹ̀lé wọ́n ti parí rẹ̀ ó lè tó kò ní rọrùn fún náà. Thank you oníta máàmù jẹ ètò yẹn dáná ní ọgbẹjà oúnjẹ ọjà àgbẹjà níta àlọ aláìsí jẹ yẹn náà ṣá tó ìmáàmù tó kírun lẹlẹ tó lọ bọ sí ìwọ jẹ máa bọ lẹlẹ ní àárín àtàwọn òkú tó ti bọ sọ ọdún yẹn tó bá ti nítorí fún ọ̀gá yọ padà padà sí di ìbéèrè tálákòókò náà béèrè ẹ̀ lè rọrùn kan kírun ọ̀la rẹ̀ já ẹlòmíì síwájú ẹ ìmọ̀ràn tó lọ sàlọ̀ ọ̀la padà dé ẹni tó fà wájú àlọ́ láti náà tó já. Nígbà bá tẹ́lẹ̀ náà. Wọ́n ní pé ṣé ìyáálé ìyàwó wà ní pé àti ìyáálé ìyàwó pé ó ṣì wà àti pé kí ẹ̀sìn àti pé tí obìnrin bá wà ní ọkọ̀ pé àwọn tó bá jẹ́ bí ìgbéyà ìwọ ọkọ̀ àbá bu ọkọ̀ ẹ̀ èso lẹ́tọ̀ fún wa ní pé bọ̀dá alágbájá kó tó máa bá wọn fọ aṣọ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rárá. wọ́n ní pé ìyáálé ìyàwó tó wà ní Islam máa ń kọ́tọ̀n ti àwọn Yorùbá ni pínpín tó kẹ̀ bá wọlé ọkọ̀ ẹ̀ńjọ́ wájú ní ìyáálé àgbébí seniority. so àmì Islam. Islam ẹ ká fúnra wa lé ẹni tó sì ti jù ọ lọ lé ọkọ sínú ọ̀rẹ́ náà lọ fẹ́ bọ wọn tó wà ń bẹ ní pé Islam ọkà kẹni kò mọ ẹnìkan wọn fẹ́ ọ pé wọn ti fẹ́ sí Islam ò ti kú ọlọmọ ìtẹrù fún gẹ́gẹ́ bó náà sì ní ìtẹrù sí ọ àmọ́ tó bá kí gbóra yín yé lọ síbi kí ẹ máa rara yín lọ́wọ́ Ọlọ́run kò bínú sí Ọlọ́run bínú sí tó ń roka wọ́n ti bẹ̀ òun ti bẹ̀ wọ́n roka kò sí tó burú mẹ́rin rẹ̀ tí wọ́n ti lè jọ máa dáná pọ̀ kò sí tó dáa tó títí kíkẹ́ kọ́ wà láàrin. lẹ́yìn lẹ́yìn wọ́n á ní àwọn ìgbọ́n ọkọ àwọn àbúrò ọkọ ìmọ̀kùnrin á ní akọ mi ọkọ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀dà alágbájá tó arówó lóòrò akọ̀wé gbogbo ilé ẹ̀sẹ̀ ni máa pè wọ́n bẹ́ẹ̀. alákòlá kan àpọ́nlé ni lórí pé gbogbo ẹ̀dá máa ń pọ́nlé àìpè ló kọ̀. tó o ti kà wọ́n fún bí sínìọ̀ tó ń gbọ́dọ̀ ṣe dáadáa sí kó lè wà nílò ọkọ̀ gbé. ṣíṣe àwọn àkóso tó burú mẹ́. làákín tí ọ̀nà bá wọn kọ sọ ni tí ọ̀nà bá wọn lọ sọ bá ń Kalau ọkọ̀ sọ́ọ̀rẹ́ wọ́n kò sí tó burú nínú ọkọ̀ sọ bàbá ọkọ̀ kì ọkọ̀ nítorí pé àwọn ilé yẹn tí ọba ti dáadáa sí wọn ọ̀la ni pé ó rí lọ́kọ̀ bí o tó nítorí pé bàbá ọkọ rẹ̀ kí bàbá tiẹ̀ náà kì ọkọ rẹ̀ kí ìyá tiẹ̀ náà kò sì dájú pọ̀ máa rí kan kọ́dọ̀ sinimá wọ̀tú ya rẹ̀ hàn kọ́dọ̀ sí. ṣùgbọ́n gbogbo ẹ̀ ń bẹ nínú bábùlù ẹ̀sán dáadáa ti sè ǹjẹ́ ti tú láti o nù dáadáa ti sè ǹjẹ́ ti fi tú ọ̀nà àgbẹ̀ kò kọ́ bàbá mi kọ́kọ́ rí kò bẹ́ẹ̀ mú kó kọ́ ọmọ wa yarí lórí rọ tẹlẹ ọlọ́ni máa àlè mọ̀sánínà láyé bá wíkà tọ́lọ̀ fi lẹ́kùn inú rẹ̀ tó fẹ́ fi dáadáa. ó dákun ọ̀rọ̀ bá bàbá kọ́tù. ọlọ́run sọ lẹ́sàn-án rí èsì tó ọba fọ wa gbà agbà wa o ìjọba ti dáadáa lọ. lẹ́yìn tó gbé tẹ ẹ bá ti fẹ́ gbé ojú ọjọ́ dáadáa ti ṣe ẹ fẹ́ gbé tayọ ayé rẹ̀ ẹ̀yin náà lẹ́yìn kọ́ yàrá ìmọ̀ yín lọ. after all ṣé bàbá rẹ̀ lọ́wọ́ abẹ́ni àbí wọ̀? torí délé àmọ́ bí àwọn obìnrin aláìlẹ́kọ̀ọ́ kọ̀ ṣe pé ọkọ rẹ̀ ọmọ àfọ̀sọ wọn máa wò náà. bẹ́ẹ̀ ni kámẹ́rù ọkọ ń fọṣọ ìyàwó ń wò náà ó túmọ̀ kọ́ obìnrin yàn ó pé after all àwọn afáàdì sọ pé ó sọ̀rọ̀ ẹ̀yàn nìkan ò ti tẹ̀ mí. Olú kọ́kọ́ máa ru kàtó wọn máa wòran. Olùkà wa fún ọkọ máa dé. Eléyẹn tó bá ń sọ kí nǹkan báyìí lórí mọ̀, àti bá fẹ́ àpláì rẹ̀ gbà mí. Ṣé wàá Ṣé tó o bá ti tẹ̀lé kankan? Ó ti lè gbélé ọkọ lálàáfíà ọ̀pọ̀lọpọ̀ abọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ lédi fọ́mà. láti de lẹ́yìn báyìí náà ni mọ́mí mi ò fọyín mi sọ ibi ìtọ́ràn yìí obìnrin ò sẹ́ni. àmọ́ obìnrin olólèrí lọ ọkọ̀ gbé náà tí ọba àràpọ̀ rẹ̀ lọ. mi lọ sí wàhálà àwọn ọlọ́rọ̀ àrùn ọ̀nà owó jẹ wá fún ọ abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin oṣù kàlàlà lórí fóònù ọ̀hún wọn jẹ́ òbí ṣé pẹ̀lú abilọ́ ra gbogbo ẹ̀ wọn á gbé gbogbo ẹ̀ ní oṣù dẹnu lẹ̀ wọn tó rọra fún ọ kánà tó